dùgbẹ́ fẹ́ jábọ́ náà ni o ọ̀rọ̀ kan ni mo gbọ́ tó dẹ̀ ṣe pé gbígbọ́ tí mo gbọ́ tàbí kí n sọ pé wíwò tí mo wò rírí tí mo rí bí mo ṣe rí bẹ́ẹ̀ náà ni mo ṣe máa try láti ṣàfihàn ẹ̀ yín ẹ kú ti pé gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa nǹkan kan ń bẹ tí mo máa ń ṣàlàyé fún yín. QH QH QH rédíò nǹkan kan bẹ tí mo máa ń ṣàlàyé fún yín pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá rí ọ̀rọ̀ àgàgà àwọn ọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé ó kan ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá àwa ò lè sí ní gbogbo ibikíbi a lè wà ní gbogbo àyè ojú wa ò lè ka gbogbo nǹkan tán tá bá rí díẹ̀ níbi tá bá sọ ọ́ ìmí ìwà tó jẹ́ pàwa ò ní rí wọ́n tó máa forward ẹ̀ sí wa ni ṣùgbọ́n nínú àwọn ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ gbogbo wa la mọ àfa akeem tán bẹ lóṣogbo ṣe mọ̀ pé ẹni náà àfa akeem gbogbo èlò mọ̀ pé àwọn náà jẹ́ kan lára àwọn tí ó jẹ́ pé wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún ti Yorùbá nation wọ́n wá mú àwọn ọ̀rọ̀ kan wá wọ́n mú àwọn ọ̀rọ̀ kan wá wọ́n mú àwọn ọ̀rọ̀ kan wá àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí ó wá dàbí wípé wọ́n fi àwọn ọ̀rọ̀ kan wé kan wọ́n yọ àwọn kókó kan jáde nínú àwọn ìwòye tiwọn àtọ̀pọ̀lọpọ̀ nǹkan míì táwọn náà tún sọ pé àwọn tún gbọ́ ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé bí wọ́n ṣe mú wá yẹn a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé bí wọ́n ṣe mú wá yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ tiwọn tàbí kí n sọ pọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ fáǹsì wọn tó tẹ̀lé wọn wọ́n lè ti rí nǹkan tí mò ń sọ yìí but àwọn tó ń tẹ̀lé àwa ó tún yàtọ̀ sáwọn tó ń tẹ̀lé àwọn ní gbogbo ibikíbi tá a bá dẹ̀ ti rí ọ̀rọ̀ tó ṣe kókó àbọ̀rọ̀ tó ṣe pé ó ṣe pàtàkì tàbí ìmíì tó jẹ́ pé ó fẹ́ wà controversial tó jẹ́ pé ó lè má fẹ́ mú àríyànjiyàn sílẹ̀ a gbọ́dọ̀ tì bú ẹ̀ síwájú gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin èèyàn lẹ́wàá fi òye gbé pẹ̀lú wa tiẹ̀ dẹ̀ láǹfààní àti fòye digest nínú gbígbé tẹ bá fòye gbé nínú rírò tẹ bá rò nínú àjọwò àtàwọn àtẹ̀yìn ibẹ̀ láti máa yọ kókó ọ̀rọ̀ jáde lórí àtáàkì ilé olóyè Sunday Igboho ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ìyẹn ogún ọdún a sì máa gbóná ìyẹn tó ti rò fógún ọdún òwe làwọn Yorùbá máa fi ń pa wá ní pé ìyẹn ogún ọdún sì máa ń gbóná afa kí ṣe àwọn àlàyé kan màá yọ̀ǹda rẹ̀ fún yín sìn ìyẹn lórí attack àtàwọn secret tó wà behind ìṣẹ̀lẹ̀ ilé olóyè Sunday Igboho yẹn àmọ́ kó tó di pé mo lọ ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ kan yà sọ́dọ̀ onígbọ̀wọ́ ètò náà ìyẹn iléeṣẹ́ OEA apps iléeṣẹ́ tó jẹ́ pé ìlera gbogbo èèyàn òun ló jẹ wọ́n lógún iléeṣẹ́ tó jẹ́ pé àlàáfíà gbogbo èèyàn òun ló jẹ wọ́n lógún iléeṣẹ́ tó jẹ́ pé tewétegbò ni wọ́n ń produce ní iléeṣẹ́ wọn ọ̀dọ́ wọn ti modernize gbogbo àwọn oògùn tó ń ti iléeṣẹ́ OEA apps jáde wọ́n ti ṣe bígbà tó jẹ́ pé àwọn gbígbè yàrá oògùn òyìnbó ni wọ́n ti ṣe sínú capsule wọ́n ti ṣe sólómi wọ́n ti ṣe sóní powder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé fún onírúurú àìsàn tó bá ń ṣe yín iléeṣẹ́ OEA company ni o tó jẹ́ pé oògùn ìbílẹ̀ ni wọ́n ń ṣe jáde àwọn herbal medicine oea herbs ìjẹ̀bú òde ní head office wọn wà ṣùgbọ́n àwọn branches méjèèjì tí wọ́n ní ìkan wà ní Spain ìkan wà ní UK ṣẹ̀dẹ̀ rí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ oea gangan fúnra wọn Spain pẹ̀lú UK ni wọ́n ń gbé Nàìjíríà ní head office wà tán ti import gbogbo oògùn yẹn wọlé sílùú òyìnbó ibẹ̀ náà ti wá ń supply káàkiri all over the world nítorí ìdílé gbogbo ẹ̀yin yẹn wà ẹ má gbàgbé pé ẹ bá ní ẹnikẹ́ni grandpa ni grandma ni ẹ̀gbọ́n ni àbúrò ni tàbí anybody nínú family yìí tẹ́ ẹ bá rí tí wọ́n bá ń ṣàìsàn àwọn àìsàn ọlọ́jọ́ pípẹ́ ẹ lọ ra gbogbo àwọn product àwọn oògùn tó ń ti iléeṣẹ́ oea jáde gbogbo àwọn tó ń ra oògùn wọn ni wọ́n ń jẹ́rìí sí pé oògùn yẹn ṣiṣẹ́ gan iléeṣẹ́ oea ìtí wọ́n wà fún ni pé ẹnikẹ́ni táìsàn bá ń ṣe ní inú ara ẹ̀ ṣe mọ̀ pé àìsàn kò ń ṣèyàn níta inú ló ti máa ń ṣèyàn onírúurú àìsàn tó bá wá jẹ́ ẹ bá wọn dòwò pọ̀ ní oea oea apps anything tó bá ti jẹ́ máìsàn ni mo pè é anything tó bá ti jẹ́ máìsàn ẹ jẹ́ kí n fún yín ní ìpolówó wọn tẹ́ bá ti gbọ́ ìpolówó wọn tán àwọn fóònù nọ́mbà kan wà ń bẹ̀ 0244 fóònù nọ́mbà iléeṣẹ́ wọn ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo tún máa wá yọ̀ǹda nọ́mbà eléyìí tó jẹ́ pé ọ̀gá iléeṣẹ́ yẹn gangan òun ló ní nọ́mbà tí wọ́n lò ní Spain tí wọ́n lò ní UK mo máa yọ̀ǹda fóònù nọ́mbà ọ̀gá àgbà iléeṣẹ́ OEA fún yín ẹjẹ́ àgbọ̀pọ̀ lówó yẹn náà mò ń bọ̀ oea apps and strong spices. oea gbangba gidi gbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrubs spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever kára máa yún ni àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀. ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ. wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state. ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea ea herbs and shrub spices ìlera rẹ ló jẹ wá lógún. bó ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ yẹn o nípa tiléeṣẹ́ oea ṣùgbọ́n mo sọ fún pé níléeṣẹ́ oea wọ́n ń pe ọṣẹ kan lọ́ṣẹ túdè màá yọ̀ǹda fóònù nọ́mbà aláṣẹ àtúndarí iléeṣẹ́ oea fún yín ẹbí wọn lè pọ̀ ṣe túdè yẹn iṣẹ́ wo ló ń ṣe tí wọ́n bá ti ṣàlàyé ẹ̀ fún yín ìgbà yẹn lè máa mọ̀ tẹ́yìn náà bá nídìí kan ṣùgbọ́n ṣe túdè ìyẹn yàtọ̀ sí gbogbo àwọn product tó ń tiléeṣẹ́ oea jáde o ìyẹn yàtọ̀ sí gbogbo àwọn product tó ń tiléeṣẹ́ wọn jáde nítorí ìdí eléyìí ẹ gba phone number eléyìí tó jẹ́ pé tẹ́ ẹ bá pè é ọ̀gá àgbà iléeṣẹ́ oea gangan àwọn ni wọ́n máa gbé ẹ ṣàlàyé irú àìsàn tó ń ṣe yín nínú ara kán dẹ̀ sọ irú oògùn tẹ́ ẹ lò fún irú oògùn tẹ́ ẹ máa lò sí ibikíbi tẹ́ ẹ bá wá ń gbé wọ́n máa dhl ránṣẹ́ ni ẹ nídìí kẹ́ ẹ dára yín láàmú oea apps wọ́n máa deliver gbogbo nǹkan tẹ́ bá to your doorstep ni Number one rèé plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero Number one lẹ́ẹ̀kan sí number yẹn ló jẹ́ pé ọ̀gá àgbà iléeṣẹ́ gangan ló ní lè pè direct ẹ lè pè lórí whatsapp plus three four six zero three eight four zero eight five zero Number one ni ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbọ́ nọ́mbà yẹn dáadáa ẹ rè wáyé ní padà sẹ́yìn kẹ́ ẹ tún gbọ́ ẹ jáde àpò máa fà kí o lórí kí làwọn nǹkan tí wọ́n ló fa ìṣẹ̀lẹ̀ àtàkì ilé olóyè Sunday Ìgbòho tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá lọ́hùn ẹ mọ̀ pé títí títí tí tá a fi máa gẹ́ẹ̀tì kí ni kókó ìtókọ̀ọ̀sẹ̀ àní dákẹ́ńbẹ̀ ẹ já darapọ̀ mọ́. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí olóyè lọ́jọ́ kìnínní àná tí àwọn DSS lọ ka mọ́lé tí wọ́n ba property ẹ̀ jẹ́ tí wọ́n ba nǹkan jẹ́ tí wọ́n tún pààyàn méjì sí. àkó yìí ni olóyè Sunday Ìgbòho in tó kọ́ọ̀sì ìṣẹ̀lẹ̀ yẹn ni mo fẹ́ sọ yìí o baba Sunday Igboho àti Gani Adams ìgbà yẹn ni wọ́n ṣe ni wọ́n ṣe reconciliation lọ́wọ́ ìgbà yẹn wọ́n fẹ́ reconcile ọmọ méjèèjì ń ṣe wọ́n ń ṣe ìbánidọ́rẹ̀ẹ́ báwo ni wọ́n á ṣe ṣe meeting báwo ni wọ́n á ṣe jọ parapọ̀ sójú kan tí wọ́n á fi ja ìjà yìí ni wọ́n ń ṣe lọ́wọ́ tí àṣírí tó fi lu sí. Si, ìkánú àwọn àgbà òṣèlú tó jókòó lẹ́kọ̀ọ́ ó lu sí lọ́wọ́ ó sì mọ̀ pé ọ̀tá ni Gani Adams ìyẹn ló mẹ́rùbá pé ọmọkùnrin yìí sanpe Sunday tóun àti Gani Adams tí wọ́n bá padà jọ jẹ́ ọ̀rẹ́ tí wọ́n padà jọ nìkan náà ìṣòro ni fóun torí pé Gani Adams gan lónìkan ìṣòro ni fún ẹ tá à ń sọ yìí àgbà olóṣèlú yìí. I don't need to mention ìwọ ẹ̀yin gẹ́gẹ́ dẹ́ ń gbọ́ mi yẹn lílà ká ìdùnmí lọ ẹ ti máa ń tí mo ẹ ti máa ń tí mo sọ. àgbẹ̀ olóṣèlú yìí n tó kó ìrònú bá lélẹ̀ yìí torí pé rally tí olóyè fẹ́ ṣe kẹ́yìn nílùú Èkó wọ́n fẹ́ ṣe in conjunction with Baba Gani Adams ni as planned nígbà náà mo fẹ́ kẹ́ ẹ máa fi ọkàn bá mi lọ o nígbà náà. kọ́ńtàtì communication tí ń wáyé láàrin Gani Adams àtọ́lóyè Sunday Igboho tọ́lọ́ ti ní káàrin ń ogún bó tiẹ̀ jẹ́ pé nígbà yẹn àwọn èèyàn kọ̀ọ̀kan sá ń dá nílẹ̀ wọ́n ń o irú tí bàbá àwọn èèyàn rádaràda yìí láláwọn fẹ́ bolóyè ní ààrẹ ọ̀nà kakanfò irú strategy àwọn èèyàn ń o ṣùgbọ́n síbẹ̀ olóyè Sunday Igboho ọlọ́run ó jẹ́ èèyàn kan tọ́lọ́run fún ní wisdom ó ní làákàyè púpọ̀ ó sì máa ń fojú sùn kún nǹkan ọlọ́run sì tún máa ń fún ní ìdáyà ìtọ́sọ́nà olóyè òwò gbogbo táwọn èèyàn ń sọ against Baba Gani Adams débi pé olóyè àjọ Baba Gani Adams ń gbà yẹn ọlọ́run ní aáwọ̀ ti ń bẹ láàrin wọn torí pé kò sí ìtẹ́ abẹ́gbà níbi ká máa mú ọ̀tá ẹni ọba fẹ́ jẹ́ nǹkan láyé kò ní í jókòó-jókòó kó fẹ́ máa òfẹ́ máa kírètì ọ̀tá ní gbogbo gbà. kódà tó bá dá ọ̀tá mà èmo sọ fún ọ gbogbo ẹyẹ ugbà ẹni tó bá dá ọ̀tá mà tó ọmọ pátá rẹ lẹ́yìn tó máa gbìyànjú àti máa ṣe dáadáa sí má dúró dúró pé ọ̀tá mi lágbájá kẹjọ wa múra yín lọ́tà rárá along ọ̀tá ń gbà míì a máa padà di ọ̀rẹ́ ọ̀tá ń gbà míì ó máa padà di olóore ẹni ju ọ̀rẹ́ lọ nígbà míì àwọn tá a ti wò pé bóyá a fi sọ̀rẹ́ o ó lè já wọn ní best enemy. so torí ìdí eléyìí ìpapọ̀ gbígbọ́ tí wọ́n gbọ́ pé olóyè àti bàbá Adams wọ́n ti jọ ní àjọṣe o láti wá ṣe rálì lẹ́kọ̀ọ́ wọ́n ti jọ ń plan o àárín wọn ti gún o eléyìí ló mú ìpayà báyè kan olóṣèlú náà ó jẹ́ kẹ́rù ọba àgbà olóṣèlú tá à ń sọ yìí ó jẹ́ kẹ́rù ọba pé a wàhálà lélẹ́yìí o pẹ̀lú ọmọ tí ń milẹ̀ ní gbogbo south west yìí tóun àti Gani Adams ìbátanbá tó wá padà lọ di kan náà wàhálà ní fóun o kò síbi tóun fẹ́ ṣe o yorùbá nation yìí ọmọ àgbà tíkẹ́ẹ̀tì kúrò lọ́wọ́ wọn o ìyẹn ló fa clown tí wọ́n clown láti lọ strike olóyè pé kò gbọ́dọ̀ dẹ́kun single handed lèlè kí ilé federal government ẹ má jẹ́ atara wa àgbà olóṣèlú yìí ló lo position rẹ̀ láti sásábẹ́ federal government láti wá wu ìwà burúkú yẹn àwọn bàbá wa ní tí kunlé ọba pani tòde òlé pànìyàn mo jáde nígbà yẹn mo sọnà o pé tọ́tẹ̀lẹ̀ yìí ọlọ́wọ́ lẹ́nu ni ikú lé ni bí kunlé ọba pani tí ọba jẹ́ pé àwọn àgbààgbà alẹ́ bá sílẹ̀kùnlẹ̀ olè ò wọlé. àwọn adìẹ dúdú nínú sàásù sọ bọ́sù kálíjọ ọmọ adìẹ dúdú nínú sàásù. bí wọ́n ṣe ṣe kíni bí wọ́n yọ̀ pé ọmọ yìí kó tó di pé yóò wá sí Èkó pẹ̀lú àárín wọn àti Gani Adams tó ń gún tó ti tó di pé àárín wọn ti ń gòyìn ọ̀ya ẹ tètè lọ ṣáìkì ẹ̀. èèkan olóṣèlú náà lọ́wọ́ á ní ìdí wa báyìí o ṣerú ẹ tó fẹ́ pa ọmọ wa yẹn ṣerú ẹ làwọn wà support reason nìyẹn èmi ò ń lè support olórí ibú èèyàn láéláé. ìka èèyàn tó pa ọmọ ọlọ́mọ fún àwọn òbí rẹ̀ ọlọ́run ní jẹ́ ń ẹni bẹ́ẹ̀ láìláì ẹni tí ọ̀la àná pa ọmọ ọlọ́mọ ṣé àwọn kan náà bí òun náà sóun gbàdúrà kó ń fún àwọn òbí tiẹ̀ lójú tá a bá ń sọ òdodo ọ̀rọ̀ àwọn èèyàn máa rí rí ẹbí pé a ti ń gbarata ọ̀rọ̀ ọmọ èmi tí mo sọ̀rọ̀ yìí ọmọ n kú òbí mi lójú ẹni yẹn ọlọ́jọ́ lọ ẹni ọba ń gbàdúrà kí n kú ní yóò fọjọ́ ọlọ́jọ́ lọ ni. so lópin ìgbà tẹ́mi ọ̀fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ kí wàá máa ronú aburú pé káwọn kan lọ pé èèyàn ọmọ ọmọ kan káwọn kan ó kóra pé ẹ lọ pa lágbájá ẹ pàdánù ẹ ṣe gbàgbọ́ dànù tóun náà sì bímọ tóun náà sì jọ ọmọ fún àwọn kan ṣé ẹ rí pé kà ní ẹni bẹ́ẹ̀ ṣé irú ẹni bẹ́ẹ̀ ni ó wàá sọ pé mo jáde o mo fẹ́ ṣe nǹkan kan nínú ìlú láwọ̀ àtẹ̀lé ẹni tí ò tí ì dépò tí ò tí ì tó ti ní ìwà ìkà nínú láti pé ẹ lọ palágbájá dànù ẹ gbogbo ẹgbẹ bábá ń bẹ ẹ sọlé rẹ dérú kò í agbára ò tí ì dọ́wọ́ rẹ o tọ́ba wa gbàgbára tán kọ́ o ẹ dákun tí ò ní pa gbogbo olúrun ní tá à ń sọ nìyẹn sẹ́rù ẹni bẹ́ẹ̀ tí kò ní pa gbogbo olúrun yọ pàlúrùn ẹni tí ò gbèsùgbẹ̀gbà nítorí pé òun ó sì ń wá ipò agbára lọ́wọ́ kì í ṣe kó tí ìdórí ipa agbára yìí ó ń wa lọ́wọ́ kò bẹ̀sù bẹ̀gbà láti ní ká lọ pa ẹni tó ń wúlò fún ilẹ̀ yorùbá. ògbó kò bẹ̀sù bẹ̀gbà láti ní ká lọ wéètì ìgbésí ayé ẹni ẹ̀ dànù ẹ wo àdògán tí wọ́n pa àdògán ìṣòro sí mílíọ̀nìyà làdògán mílíọ̀nìyà ní àdògán ẹni tí ọba mọ̀ àdògán is a cardinal. àdògán is a cardinal ọkọ̀ ní àdògán ń tà nílùú òṣogbo àdògán yìí ṣe olòṣì gbogbo ẹni tí ń ṣe yorùbá ti nation àfòṣìṣe kì í ṣe torí ìyà tàbọ̀ sì ti ń jẹ àwa pásítálè òṣì tí àwọn tí ìyà ń jẹ ń bẹ́nu òrùn torí àwọn tó ti ń ta tí ìyà ń jẹ àti ọjọ́ ọ̀la tí ó tún máa dé káwọn bá bọ̀ sínú ìyà lọ́jà àdìde náà ìyà kọ́ ní jàdògán káàdì làlàdògán ọkọ̀ ní àdògán tà lóṣogbo láwọn expensive cars ọkọ̀ ládògé ìyàkọ̀ ló ń yà àdògé tó fi sọ yìí sọ̀rọ̀ ìwé yorùbá nìṣẹ́ wọn kàn wọ́n èsì àdògá breadwinner family rẹ̀ breadwinner family rẹ̀ wọ́n pa ọmọ ọlọ́mọ dànù wọ́n pa àfa níbẹ̀ plant wọn ní nìyẹn o torí pé Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ àti Baba Gani Adams àwọn méjèèjì wọ́n fẹ́ dúró papọ̀ lójú kan àwa ò fẹ́ kí làwọn lè fi tú wọn ká pé àwọn tó fẹ́ dúró papọ̀ yìí ó à yóò gba tíkẹ́ẹ̀tì yóò dẹ̀ mí ilẹ̀ Yorùbá kò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá kí wọ́n kò ní jẹ́ kí wọ́n ṣe tèmi ọ̀ya ẹ lọ wíṣì ẹ ẹ lọ da ẹ lọ ba ẹ lọ pàdánù ẹ lọ. torí ìdí ilé yìí ẹ̀yin dẹ́ ń gbọ́ ẹ mọ̀ pé olóye ni onílàákà ìníyín ìyẹn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan lòdòdó ọba ọjọ́ kan láì investigate ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹni ẹni ọba ní àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ àdì ìkan olóṣèlú yìí tàbí tí wọ́n sọ̀rọ̀ àdì tí wọn mọ bí nǹkan ti ń lọ ẹ lọ sí ìwádìí tí mo sọ yìí bí mo ti sọ yẹn máa bá tá a bá dàkẹ́ tá a sọ̀rọ̀ àwọn àwọn ìtọ́fẹ́ gbẹ̀yìn nǹkan yẹn ni ẹni náà tó náà ti ń wá lẹ́sẹ̀ yìí tó ń fi fẹ́ pa gbogbo àwọn èèyàn nílẹ̀ Yorùbá àwọn tí ó gbẹ̀yìn tiẹ̀ náà torí a mọ̀ pé èèyàn ò ní í aláburú ẹ̀dá àwọn náà wọn à ní sọ̀kalẹ̀ wọn à ní sọ̀kalẹ̀ rẹ̀ wọn à ní sọ̀kalẹ̀ rẹ̀ ẹ máa yẹn ẹ máa wo jọ́ gbẹ̀yìn wọn ẹ máa rí tọ́ máa gbẹ̀yìn wọn wọ́n ti wá ṣe wọ́n rí pé àkóyẹ wọ́n tún wá kírètì ẹlímìtì tó lágbára lórí àárín Gani Adams àti olóyè Sunday Igboho débi pé OPC àti Yorùbá Nation afẹ́ ẹ̀ máa ríra wa lójú títì ká máa dojú ìgbọ́kọ̀ra wa Yorùbá Nation activists àti OPC wọ́n fẹ́ máa pàdé ní síríìtì ká máa dojú ìgbọ́kọ̀ra wọn nígbà náà ṣùgbọ́n ọlọ́run fún bàbá Gani Adams ní làákàyè ọlọ́run fún olóyè náà ní làákàyè kọ̀jẹ̀kẹ́lẹ́ yìí ó kò jẹ́ kí ó ṣẹlẹ̀ ìyẹn wá lọ okúregbe okúregbe àfọwọ́lẹ́rán àwọn òye tọ́ra àmàpọ̀ lọ́run yóò ṣe yóò ṣe kẹ́nẹ́ yóò ṣe dájọ́ ẹ̀dá kan wọ́n tún ti wá ń rí i pé ìṣọ̀kan ti fẹ́ wà láàrin gbogbo àwọn tí wọ́n kọ̀yìn síra wọn nílẹ̀ Yorùbá bàbá Gani Adams ni olóyè Sunday Igboho ni àti àwọn àgbààgbààgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri wọ́n ti rí i pé ìṣọ̀kan ti fẹ́ wà àwọn oní propaganda àwọn àgbà òsì àwọn àgbà àyà àwọn ẹni bí àwọn àgbà òsì àwọn àgbà àyà àwọn tó jẹ́ pé ìgbésí ayé wọn ò ní tò wọ́n ti rí i pé ìṣọ̀kan ti fẹ́ wà kò sí sí kò sí tá a lè fi ìṣọ̀kan ṣe téèyàn ò ní sọ sí láéláé kò sí téèyàn lè fi ìṣọ̀kan ṣe téèyàn ò ní sọ sí i wọ́n tún wá wá gbogbo ọ̀nà láti create another enmity another enemy tí bàbá Gani Adams bá ṣe mistake á pè wọ́n ṣàkíyèsí á dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ ṣe mistake mi ẹ ó lè la èébú lọ ìyẹn yàtọ̀ àwọn kan náà mú olóyè Sunday Igboho náà ṣe àìmọye mistake sẹ́yìn táwọn èèyàn dẹ̀ bú síbẹ̀síbẹ̀ so kọ̀sẹ́ńtì ò lè ṣe mistake téèyàn bá ṣe mistake oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn lè fi correct mistake èèyàn ààrẹ ààrẹ ló mi sọ pé mistake lọ́fẹ́ correct. ààrẹ ló mi sọ pé mistake lọ́fẹ́ correct kò ní í bú ẹni yẹn yóò kàn sọ̀rọ̀ sọ̀rọ̀ sùn pé bàbá alágbájá ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo wa la ṣe ní approach tó dáa kì í ṣe gbogbo wa la ṣe ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹni ó bá ti jẹ́ public figure kò sí àìmọye èébú làwọn èèyàn bólóyè lórí social media àìmọye èébú làwọn ti bú Bàbá Gani Adams lórí àwọn mistake tí wọ́n ṣe lórí social media ìyẹn ọ̀ wá sọ pé torí pé Bàbá Gani Adams ó ti sọ àwọn mistake kan sẹ́yìn torí ẹ̀ kò gbọ́dọ̀ bá olóyè Sunday Igboho ṣe pọ̀ mọ́ láíláí níbo náà ti ń ṣerú ẹ̀ níbo náà ti ń ṣerú ẹ̀ bẹ́ẹ̀ náà ni tí àwọn kan bá ń sọpọ́ọ̀tì Sunday Igboho tí wọ́n sọ pé tí wọ́n wá ń lọ mẹ́ olóyè pé bàbá Sunday Igboho ẹ bàbá ẹ ẹ má bà olóyè ẹ má bà Gani Adams ṣe mọ́ láíláí o kì í ṣe èèyàn dáadáa o ẹ má bà ṣe mọ́ láíláí láíláí ìkà ni wọ́n ẹni ọba sọ bẹ́ẹ̀ ìkà ni. ẹni ọba lọ sọ ọba dúró ní sáìdì Gani Adams tó ní kí Gani Adams ó má bà Sunday Igboho ṣe mọ́ láíláí ìkà ni ọ̀tá ilẹ̀ ọ̀tá ilẹ̀ yorùbá lérú ẹni bẹ́ẹ̀ ẹni ọba dẹ̀ wà ní sáìdì Sunday Igboho tó wá ń sọ fún Sunday Igboho pé kò gbọdọ̀ ọ̀bá Gani Adams ṣe mọ́ láéláé ọ̀tá ilẹ̀ yorùbá lérú ẹni bẹ́ẹ̀ tá lọ rẹ tá lọ máa jọ̀rẹ̀ yorùbá ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹni tó máa jí ọ̀rẹ́ fún ilẹ̀ yorùbá lẹ́yìn tó jẹ́ pé yóò máa wá bí àárín àwọn tí wọ́n bá jẹ́ ìkàn tí wọ́n jẹ́ agbára fún ilẹ̀ yorùbá tó kódà ká máa jà kẹ́ni ìṣọ̀lá Sunday báàrin wọn ó ṣe gún bí wọ́n á ṣe wà papọ̀ bí wọ́n á ṣe ṣiṣẹ́ papọ̀ no matter what ahọ́n àtẹ̀yìn ń jà tí wọ́n bá dẹ̀ jà fúngbà díẹ̀ wọ́n á tún rẹ́ tán bá rẹ́ fá wọ́n á tún jà tá a sọ fún yín pé yòó ní máa jà ibi èèyàn bá ti pọ̀ sí ìjà ó máa wáyé ẹ̀ á máa ẹ̀ lé ibi èèyàn bá ti pọ̀ sí ìjà ó máa wáyé á máa ṣètò ẹ̀ ni àwọn akọ́tọ́ wa fẹ́ gọ sí àárín àwọn àti ní pé Gani Adams àti Sunday Igboho ọlọ́run ti fẹ́ ọlọ́run ti ń ṣeun àwọn méjèèjì ti fẹ́ ọlọ́run ti fẹ́ ní káwọn méjèèjì ó ṣiṣẹ́ papọ̀ ọlọ́run ti fẹ́ ní kí gbogbo ti ń ṣẹlẹ̀ gbogbo ti ń rùn lẹ̀ ọ̀tán wọ́n tó wá ayé àwọn èèyàn àwọn kan máa sórí ibùpin láyé àwọn èèyàn kan máa ń bẹ tá máa sórí ibùpin láyé o wọ́n dẹ̀ tún lọ wá ọgbọ́n wọ́n dẹ̀ tún jókòó wọ́n tó ń hun ète látò ti create another enmity between both of them ṣé Sunday olóyè Sunday gbó Sokoko, pò onídìpò wá sọ́dọ̀ yín ni àbọ̀ Sokoko, po èyí tí ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation kò sunkún po kì í ṣe torí ipò. kì í ṣe torí ipò kí ni tó fẹ́ gbà ẹ wá jòkè wá bọ́ síta ẹ mọ̀ Sunday Igboho ẹ ẹ Gani Adams ẹ ti rọ Gani Adams ní oyè ààrẹ ọ̀nà kakanfò. E ah, ẹ̀rọ ló yí ààrẹ ọ̀nà kakanfò Sunday Igboho lẹ wá fẹ́ gbé fún ẹ̀rọ ẹ̀rẹ̀ lómi ìtẹ́ lè gbé fún ìkànnìyí. ìkànnìyí. ìkànnìyí ẹ̀rọ Gani Adams lóye Sunday Igboho lẹ wá fẹ́ gbé fún sí àdìpé dìfẹ́ dàrú nìyẹn. sẹ́ẹ̀rì pé ó fẹ́ ká kojú ogun ká dojú ogun kọ́ra wọn nìyẹn sẹ́ẹ̀rì pé wọ́n fẹ́ ká dojú ogun kọ́ra wọn nìyẹn bàbá tó ń sọ̀rọ̀ pé àwọn ọ̀rọ̀ yẹn kan lóye kí ni impact ẹ̀ nílẹ̀ Yorùbá yìí kí ni impact ẹ̀ iṣẹ́ wo ló ti ṣe nílẹ̀ Yorùbá ṣé yorùbá nation activist ni bàbá tó sọ̀rọ̀ yìí ni àbí OPC ibo ló dúró sí ibo ló belong sí ká kọ́kọ́ wádìí yẹn. ibi tó wá belong sí torí pé nínú àwọn èlò àwọn elétò yorùbá nation èmi ò rí èmi ò rí pàtì bàbá yìí rí o èmi dẹ̀ mọ́ èmi ọ̀dà bàbá yìí mọ́ bóyá àwọn àwọn traitor OPC wa ni tó jẹ́ ọ́fẹ́ ṣe ń tọ́fẹ́ ṣe yẹn kò yé mi. bàbá tó wà yìí wọ́n fún onímísàn ni ṣùgbọ́n bàbá yìí fèèrè ó fèèrè àyèmọ́sẹ́ orógùn kọ̀ lọ́jẹ́ kó torí bomi gbóná. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo programu yìí tẹ́ ẹ bá ti ní programu bàbá yẹn gbogbo bí tẹ́ ẹ bá ti ní bàbá náà lára àwọn ìka ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá ni. ẹ gba oyè lọ́wọ́ ọ̀gá ẹ ní ẹ̀yìn gba oyè ààrẹ ọ̀nà kakanfò lọ́wọ́ ní Adams ẹ wá rí olówó kankan nílẹ̀ Yorùbá mọ́ lẹ́yìn Sunday Igboho Sunday Igboho lẹ́wà ní ẹgbẹ́ fún ìkànnì ẹ̀ dáadáa. ọ wà ní Kútọ̀nù láti ẹjọ́ yìí kí ni impact yín lórí Kútọ̀nù tó wà. kó tó kúrò ní detention kí ni impact yín lórí ẹ̀ nígbà tó tún kúrò ní detention tán kí ni impact yín lórí ẹ̀. ẹ rí nǹkan kan sí èèyàn wà nínú ẹ̀dá kan tí ẹni tó wà lójú ogun máa joyè ibi tó tàn àti nílà kẹ́ ìnìyẹn o sẹ́ni ó wà lójú ogun ṣé ẹ máa joyè. èèyàn wà lójú ogun ń jagun lọ́wọ́. QH QH QH radio. ẹ tún fẹ́ ẹ tún fẹ́ create another problem ọlọ́run ọjọ́ yín èròǹgbà yín ọlọ́run ò ní mú ṣẹ ìbá àjẹ́ karùn-ún ìtòkò ìbá àjẹ́ kẹfà ìtòkò to hell with him. titi wá ni pé afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúra gbogbo bá rí fídíò yẹn ni o ẹ má nígbàgbọ́ o ẹ ara àwọn irinṣẹ́ èsì tí wọ́n ń lò o gbogbo àwọn ọgbọ́n tí wọ́n ń dá o àwọn ni wọ́n á ní kó lè ọlọ ọjà àwọn náà ni wọ́n á tó lọ ọmọ nílùú Ọ̀wọ̀ lọ́jọ́ kìnínní àná tọ́sẹ̀lẹ̀ ìpànìyàn tó ṣẹlẹ̀ náà kátólíìkì eh, eh, mọ̀jẹ̀ àtàrà wa kọ́ ló ń àwọn náà máa ní kólì ọlọ ọjà àwọn náà látò ní kólókó ọlọ ọmú kọ́ lọ́wọ́ ọba ó sálà wá kọ́ lọ́wọ́ là wá gbogbo àwọn tẹ́ ń rí Ìgbò olóyè kankan tó fẹ́ jẹ ẹni tí ò nífẹ̀ẹ́ sóyè gan ni kó tó di kó ń béèrè Yorùbá nìkan kò nífẹ̀ẹ́ sí kó máa joyè kiri kò nífẹ̀ẹ́ sí kó máa joyè kiri kò nífẹ̀ẹ́ sí kó máa lẹ́yìn ẹni tó kan rẹ̀ bá fà sí láti láti bá ṣe lógún kò nífẹ̀ẹ́ kó máa ṣe pẹ́pẹ́ rí ti kiri. ìwà bọ́ta ẹ̀fọn ẹ̀fọn sẹ́yìn ọ̀lẹ́bí sẹ́yìn ò lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin ò lè jẹ́ ẹ̀yin ò lè jẹ́ ẹ̀yin ìka ẹ̀yin gbogbo yìí so torí ìdí eléyìí wọ́n fẹ́ fi kíní yìí wọ́n fẹ́ fi divide wọ́n fẹ́ kí ìṣọ̀kan kó wà láàrin ilẹ̀ Yorùbá ní tí wọ́n fẹ́ ṣe nìyẹn o mi wá máa ń tó kọ̀ ọ̀sẹ̀ tí wọ́n bá ti rí tracy sí pé ìṣọ̀kan ti fẹ́ wà wọ́n wá máa wá gbogbo ọ̀nà láti sá dá wàhálà lẹ̀ wọ́n á máa wá gbogbo ọ̀nà láti kọ̀yìn àwọn alágbára ilẹ̀ Yorùbá síra wọn ká má sọ̀rẹ́ ẹ dákun gbogbo ẹni tí ẹ bá wà lábẹ́ eléyìí ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́ ìwọ tó bá sì wò pé kíngà ní Adams ọmọ bá Sunday Igboho ṣe kíngà ọmọ bá Sunday Igboho kò sí progress nínú káwọn méjèèjì ò múra wọn lọ́tàá kí ló dé táwọn máa sọ pé ká múra wọn lọ́tàá kí ni reason kí ni reason tàbí òwe Sunday Igboho ọ̀gbọ́dọ̀ bá Gani kí ni reason kí ni reason kí ni reason tàbí máa bá Sunday Igboho ṣe kí ni reason ah, ká sójú kan ó máa jẹ́ òwò ni káwọn méjèèjì ó wà lójú kan is a great achievement fúnlẹ̀ Yorùbá ẹni tí ọba yé ni òye bẹ́ẹ̀ ni brọ́dà mi ọmọwùmí lásìsì wọ́n fẹ́ fún Ìgbòho ní àmọ̀tẹ́kùn lídà olórí àwọn àmọ̀tẹ́kùn ní south west Ìgbòho ọ̀gbà. wọ́n fẹ́ fún wọ́n fẹ́ fi ṣe olórí fún gbogbo àwọn àmọ̀tẹ́kùn Ìgbòho ọ̀gbà ní south west Sunday Ìgbòho ọ̀gbà kọ̀gbà ẹ wá mọ àrísàárì ọ̀nà kakanfò ni ó wà gbà ṣé àrí ọ̀nà kakanfò ni wọ́n fẹ́ fi ìyẹn sọ lórí àwọn àmọ̀tẹ́kùn ní south west kò gbà kí sẹ́ńtì máa dùn position kí sẹ́ńtì máa lé iwájú fúnra ọlọ́run ní máa fi iwájú èèyàn bíi mi ni kò síbi tí mo lè dé mi ìdùnwájú mi ìdẹ́ eh, eh, eh, ṣùgbọ́n kò síbi mo lè dé láyé fúnra ọlọ́run ní máa tó ẹ̀dá ìsíwájú fúnra náà ní máa to Ìgbòho síwájú kì í sẹ́ńtì kì í sẹ́ńtì máa ń lé position tàmẹ́ntì máa lé pé head head head ṣùgbọ́n ipa tí bá ń kó àti ìgbìyànjú rẹ̀ ní máa sọ ọ́ dẹni iwájú ní gbogbo àyè tó bá wà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ OPC gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ OPC tẹ́ ń sọ̀rọ̀ Ìgbòho fún Gani Adams láburú kan lè bá a máa sọ̀tá lọ ẹ ṣe dáadáa ìkànnì yín o ìkànnì yín o ìkànnì yín o ìkànnì yín o. Ah! a níbi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí platform tí wọ́n wà yìí mi níbi gbogbo ẹnu sọ̀rọ̀ tán díẹ̀ nínú tí ń bẹ nínú ni mo ń sọ síta yìí díẹ̀ yìí. díẹ̀ enyi tí ń bẹ nínú ni mo sọ síta yìí ó ti ń tú gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa sọ̀rọ̀ Sunday Igboho láì dáa kí n Gani Adams lè bá a tiẹ̀ kó lè bá a rẹ̀ lọ wà papọ̀ gbogbo yín àṣírí ti ń tú ẹ̀yin náà tẹ̀ Yorùbá activist ẹ̀yin súnmọ́ lóye Sunday jẹ́ ká má ba jọ rẹ ká lè bàa máa sọ̀tà àṣírí ité náà ti ń tú. àṣírí yìí ti ń tú àní mẹ́ńsà àní tì mẹ́ńsà orúkọ tọ́ba tó àtìkò àti su fúrọ́là tọ́ba tààkò á dárúkọ á dárúkọ wọn ṣùgbọ́n kì í sàkó yìí àní dárúkọ báyìí. a ah, ní dárúkọ báyìí ṣùgbọ́n àwọn tí mò ń sọ yìí wọn mara wọn. láwọn tí wọ́n ń kírètì tí wọ́n ń sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ sọ Ìgbòho láì dáa fún Gani adansi àwọn kan náà sọ̀rọ̀ Gani adansi láì dáa fún olóyè àwọn arìnrìn àwọn dá ọ̀tá torí kọ́mọ̀ bá a ṣe papọ̀ kọ́mọ̀ bá a sọ̀kan kí lẹ fẹ́ gbà náà kọ́mọ̀ torí àjẹbánu tẹ ẹ ti wò pé tọ́ba ti ń ṣe papọ̀ ẹ ẹ̀ rí tẹkùjẹ yẹn jẹ mọ́ bó ṣe rí nìyẹn o èrò wọn ni pé táwọn méjèèjì bá ti ń ṣe papọ̀ ọ̀nà àjẹ àwọn máa dí ọ̀nà táwọn ń gbà rí owó àwọn tí wọ́n wà ní sáìdì Gani Adams wọ́n ti wò pé ọ̀nà táwọn ń gbà rí owó tí Gani Adams àti Sunday bá ti ń ṣe papọ̀ so àwọn ò ní ní chance dáadáa mọ́ lọ́dọ̀ Gani Adams àwọn tó lóye Sunday Igboho náà ti wò pé kí àwọn méjì bá ṣe papọ̀ àwọn ò ní charge dáadáa má lọ́dọ̀ Sunday Igboho wọn á wá mọ kéètì wàhálà unnecessary problem lábẹ́ gbà mẹ́. tí bàbá Gani Adams bá jẹ́ olórí fáwọn OPC tí wọ́n sì jẹ́ ààrẹ ọ̀nà kakanfò fún ilẹ̀ Yorùbá tí kódà kí wọ́n máa ṣiṣẹ́ títí wọn separately kólóyè ọmọ níṣẹ́ títí wọn separately kò ní kò ní tó ní kíkọ́ díẹ̀ relationship kọ́mọ̀sì láàrin àwọn méjèèjì kò sí tó ní kọ́ díẹ̀ relationship kọ́mọ̀ wà láàrin àwọn méjèèjì pé à ah, bàbá ibi báyìí labásẹ́dé o ibi báyìí labásẹ́dé o ibi báyìí labásẹ́dé wọn a máa fúnra wọn ní report report yìí oní ọmọ bí outcome nítorí máa máa jẹ́ àṣeyọrí wọn torí pé resources táwọn méjèèjì bá ń fún report tí wọ́n bá fúnra wọn o ó jẹ́ ká máa ma what next kí ni ìgbésẹ̀ tó kàn. so torí ìdí eléyìí torí ìdí eléyìí ààrí ehm, ọ̀nà Kakanfò ní Gani Adams kò sì sẹ́ni tí ó yọ ń bẹ̀ láéláé kò sẹ́ni tó lè yọ ń bẹ̀ tẹ́ ẹ bá wá ti yọ o ẹ fẹ́ ẹ̀ ń wẹ́ ń tẹ́ gbé ọ̀nà fún ẹ lọ ẹ wá kanú fámìlì nù mọ̀lẹ́bí yìí kẹ́ ẹ lọ fún un ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìgbòho kò ní interest is not interested in Ààrẹ Ọ̀nà Kakanfò. Sunday Igboho is not interested in Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí ní tọ́fẹ́ fi ṣe kò sí ní tọ́fẹ́ ọlọ́run oyè tọ́lọ́run ti fún un gan ó ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ adé tí ń bẹ lórí rẹ̀ ó ju adé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ kódà for me for me tí Sunday Igboho bá gba Ààrẹ Ọ̀nà Kakanfò ó rí dìkù ara rẹ̀ ni káàsù pé ká sọ pé wọ́n fẹ́ fún Sunday Igboho gan ní oyè ká ní wọ́n fẹ́ fún lóyè tí wọ́n bá tún fún un ní Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ti límìtì wọ́n ti límìtì capacity rẹ̀ agbára rẹ̀ position tó wà yẹn tí ò gba ààrẹ tí ò gboyè kankan ó wà òkè ju káńtọ́ fún lóyè kankan lọ kí ló bẹ́ẹ̀ fòye sí ẹni tí gbogbo ayé recognize ẹni tí gbogbo àgbáyé recognize oyè kí ló tó ń wá ẹ lọ fún kanú fámìlì yín lóyè tẹ ẹ bá ń wẹ ń tẹ ẹ fẹ́ fún lóyè tẹ ẹ fẹ́ ẹ lọ fún kanú ẹ fámìlì yín torí pé ń tẹ ẹ fẹ́ pa lẹ fẹ́ fún lóyè kì í ṣe torí pé nù reyín kì í ṣe nù reyín lọ́jọ́ ẹ̀fẹ́ fún lóye torí pé ẹ̀fẹ́ pa ni. torí pé ẹ̀fẹ́ pa Sunday Igboho tó ẹ̀wọ́ ọ̀nà míì tẹ́ lè gbà pa ó ní ó ní oyè tẹ́ tó gbé kalẹ̀ pẹ́ẹ́fẹ́ fún so Gani Adams àti Sunday Igboho wọn bá wọn bá dojú ìjà kọra wọn ìkànnì ẹsẹ ní eré ìkànnì tí n bá tún gbóòyìn lórí social media ẹ gbóòrùn ara yín bàbá yẹn bàbá yẹn ẹ bá ń ṣe àpúrógámù yìí kọ́dọ̀dọ̀ bàbá yẹn tí bá tún gbóòórùn bàbá yẹn lórí social media tó tó wá sọ kátikáti kan wọ́n máa gbóòórùn ara wọn. ẹ bá ń ṣe àpúrógámù yìí kọ́dọ̀dọ̀ bàbá yẹn ẹ̀yin tẹ́ ẹ bá ma bàbá bàbá sokoti bàbá bàbá kótókótó bàbá ìtòkò àbíkíní pera rẹ̀ yẹn ẹ̀kẹrin ìtòkò abẹ́kẹsán ìtòkò yẹn ẹ̀kẹsán ìtòkò yẹn tọ́wọ́ ń sọ kátikáti lórí social media yẹn tí ẹ bá tẹ bá tó ń jẹ́ ìsọ̀rọ̀ ṣùṣà ìṣẹ́ tó wá ń sunwó kájíkàtí iye ẹ̀yin ẹ̀yin ọba tẹ́ ẹ jọ jókòó tẹ́ ẹ jọ rò pé tẹ́ ẹ jọ rò pé ìgboro yẹ kẹ́ ẹ fún ní oyè yẹn nǹkan ṣe ẹ gbádùn ẹ gbádùn ẹ̀yin ọba tẹ́ ẹ jọ jókòó yẹn tẹ́ ẹ jọ ṣe mítìn torí mo mọ̀ pé irọ́ ló ń pa irọ́ ni bàbá yẹn ń pa irọ́ ni bàbá yẹn ń pa irọ́ ni bàbá yẹn ń pa tọ́lọ́run àtàwọn ọba kan àwọn foríkorí àwọn jọ ṣe mítìn líìsì gbogbo orúkọ àwọn àwọn àwọn ọba tẹ́ ẹ jọ ṣe mítìn káàtì ẹ̀ máa yí ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ìkà tẹ́ ẹ jọ ṣe mítìn yẹn torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ ṣe mítìn yẹn kò ní í sẹ́ni eré kankan náà yín àbí kọ́ jẹ́ ká èèyàn ẹni ọba jó lórí eré nu yín yóò ti sọ fún mi pé ìkà ni ẹbí ẹ pọ̀ ọmọ yìí ni ẹ má fún lóye ẹni ọba jó lórí eré nu yín kò ní aláwọ̀ kẹ́ ẹ mẹ́sàn-án pé gbòòlẹ̀ fẹ́ fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò kódà my brother gbogbo ẹ tẹ́ wà lórí platform mo fẹ́ kákó ẹ̀kọ́ kan ní ìrọ̀lẹ́ yìí káwa ní òfin kẹ́kọ̀ọ́ yàtọ̀ sí ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ Sunday Igboho gẹ́gẹ́gẹ́ gbogbo ipò tí wọ́n bá gbà lọ́wọ́ ẹnìkan tí wọ́n bá láwọn fẹ́ fún ọmọ gbà o wọ́n fẹ́ pa ọ ni o yàtọ̀ sí ọ̀rọ̀ Yorùbá nation kódà kọjá pé neutrally ni wọ́n gba ipò lọ́wọ́ èèyàn kò tiẹ̀ wàá sọ̀rọ̀ yorùbá ní sàn bẹ́ẹ̀ kò sí fún kankan bẹ́ẹ̀ wọ́n gba ipò lọ́wọ́ ẹnìkan lọ́fíìsì yín lágboolé yín wọ́n wá ní ìwọ lọ́tọ́ sí ìwọ náà fẹ́ gbé fún má gbà o wọ́n fẹ́ pa ẹni o wọ́n fẹ́ pa ẹni o. gbogbo ipò tí wọ́n bá ti gbà tí wọ́n jágbà lọ́wọ́ ẹnìkan tí wọ́n gbé fẹ́lòmíì wàláì wọ́n ti wá ikú fẹ́ nǹkan gbé fún. wọ́n ti wá ikú fún ẹni tí wọ́n gbé ipò yẹn fún inú ayé tá a wà yìí ó sì gba ẹ̀kọ́ ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ tí bá ń gbénú ayé yìí kò ní pẹ́ kú o kò lè pẹ́ láyé o kò lè pẹ́ láyé o. QH ayé àti ìmọ̀. kànga kú ni o bọ̀dá mi ń ṣe bọ́dà mi tó jí kànga ikú ni o bó tó ń tún eléyìí bó tó ń tún sọ fún wa gbogbo ẹ̀ tẹ́ wa kọjá ẹ̀kọ́ fún wa gbogbo àtàwà lórí pílátífọ́ọ̀mù tí wọ́n bá gba pòsíṣàn lọ́wọ́ ẹnìkan ọjẹ́ bí iṣẹ́ yín ni o ọjẹ́ eh, ìlú yín ni o ọjẹ́ àdúgbò tó wà ni o wọ́n wá wọ́n rọ ẹnìkan lóyè tàbí wọ́n gba ipò kan lọ́wọ́ ẹnìkan wọ́n wá ní àwọn fẹ́ gbé fún ọ má gbà o má gbà o ikú ni o wọ́n fẹ́ pa ọ ni o wọ́n fẹ́ pa ọ ni o wọ́n fẹ́ pa ọ ni o ntó ntó tètè pààyàn bíi nǹkan yẹn ò sí. èyí tó tètè pààyàn bíi ká gba ipò lọ́wọ́ ẹnìkan ká gbé fẹ́ lómi kò sí ẹni tí wọ́n gbé ipò yẹn fún kódà tí ó bá kú kò ní í para rẹ̀ lè. ntẹ́ ẹ bá fi yajú lẹ̀ tẹ́ ẹ bá fi àpọ́ǹtì yẹn kan pé oní kó wà lórí pòsíṣàn kan ntẹ́ ẹ bá rí tẹ́ ẹ rí kọ́kọ́ yàn tẹ́ ẹ bá ti yẹn ti yàn nìyẹn ẹ kọ̀ dáa mọ́ ìwà rẹ̀ ọ̀dà kì í ṣe èèyàn dáadáa ẹ jẹ́ àgbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ má gbà ń tiẹ̀ o kí ni wọ́n ń wò ṣé wọn àmọ̀ pé ìwà rẹ̀ ọ̀dà kí wọ́n tó yàn án kí ni wọ́n ń wò kàn tó yàn án so nígbà tí wọ́n ti yàn yẹn bí oní ò máa lò lọ àwọn tí wọ́n yàn yẹn wọ́n á ṣe faradà ni o wọ́n á máa faradà ni wọ́n ti yàn wọ́n ti yàn ó dìgbà tó bá tó lò ó bóyá ọlọ́dún tí ó fi lò ó tí ó fi kú òǹbẹ̀ bóyá nígbà tó bá sí tó kú náà ni ìgbà yẹn tó bá wá tó bá ń fẹ́ yàn ọ́ gbà á ṣùgbọ́n ẹni yẹn ò tí ì kú tẹ̀nà rẹ̀ ọ̀dẹ̀ tí ì pé wọ́n wá ní kó wá jókòó lórí àga tí wọ́n ti lé ẹnìkan dìde wọ́n fẹ́ pa ọ́ ni o má dáhùn o má dìnnàrú ẹ̀ wo ẹni ó bá dìnnàrú ẹ̀ lọ bí àwọn tó dìnnàrú ẹ̀ wò lánàá wọn àfárá lò ó èyàn ìfarare ìfarare lorú ẹ o ọmọ afa kwa ìtọ́jọ́ ọmọ afa ìkwa ìtọ́jọ́ ìsọkúsọ ni bàbá yẹn wá sọ àgbà òpònú ni àgbàlagbà òpònú ni bàbá yẹn àgbàlá tó bá jẹ́ pé ọmọ tiẹ̀ náà fẹ́ fún nírú ipò yẹn sọ́ba ní kọ́ ọmọ rẹ̀ ọgbà lẹ́yìn tó mọ̀ pé kà ni àgbàlagbà nínà èmi tí mọjọ́ mọdé yìí gan mọ mọ̀ pé kì í ṣe tọ́ da kí wọ́n gba ipò lọ́wọ́ èèyàn kí wọ́n wá láwọn fẹ́ gbé bẹ́lòmíì kì í ṣe tọ́ da ikú rèwerèwe ni máa fà ikú rèwerèwe ni máa fà kí ló dé tó wọ́n jẹ́ so ohun ọ̀fẹ́ tọ́ dánú ayé kí ló dé tó wọ́n ọ̀bá lè jẹ́ tó bá jẹ́ pé ó ti wà nínú. No ó ti wà ní kẹrin eh, onítòkò tàbí ó ti wà ní kẹrin ó ti jẹ oyè kan kò ní fámìlì tó lówó lọ́wọ́ sóò nìkan ló lówó nú ẹbí wọn kò lè lọ wá olówó tí ń bẹnu fámìlì wọn kó ní kọ́ wá jẹ kí ló dé tí ọ̀bọ̀ sórí social media pé ipò ààrẹ ọ̀nà kakanfò ó ti wà nílẹ̀ o ẹni ó bá ní interest kọ́ apply o ṣebí position ilẹ̀ yorùbá ni kọ̀sẹ́ tí ò lè jẹ́ tó bá ti rórí gbé tó bá ti rórí gbé tó bá ti lágbára rẹ̀ kí ló dé tí ò bọ́ sórí social media kán wá announce kán lọ sórí paper kán lọ announce pé ààrẹ ọ̀nà kakanfò tí ó ti ṣí sílẹ̀ o ìwọ tó o bá ní interest nínú ààrẹ ọ̀nà kakanfò ẹ apply o ẹ sọ yẹn ẹ wá ẹ wá dìdí píìkì Sunday bẹ́ẹ̀ ti pa Abíọ́lá ẹ fẹ́ pò náà ìkànnì ẹ ìsẹ́ni báṣìírí yín ó dẹ̀ sí máa tú lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn ọlọ́run tó fẹ́ mú yín ló tú yín láti rí èèkan olóṣèlú tí ń wá kò lẹ́ ń ṣiṣẹ́ fún àwámi àmọ́ àwọn tẹ̀ ń ṣiṣẹ́ fún ẹni tó pa àwọn èèyàn tó ba lé Ìgbòho jẹ́ lẹ́ ń ṣiṣẹ́ fún ẹni apààyàn tó pa àdògán tó pa àfáà tó ń ba property Ìgbòho jẹ́ àwọn lẹ́ ń ṣiṣẹ́ fún ìkànnì yín àwọn ò sì ní tẹ̀lé yín ipò tí a sì ń wá wọn ẹ ṣe bí ó tẹ̀ ń lọ́wọ́ ni tó bá tẹ̀ ń lọ́wọ́ ẹ̀ ní fararebì. àfi tẹ́ ẹ̀ bá pa ọmọ ọlọ́mọ lókù tẹ́ ẹ̀ bá pa ọmọ ọlọ́mọ o tẹ́ ẹ̀ sọ̀kò ìbànújẹ́ sínú sínú ẹbí ẹlẹ́bí ọlọ́run jẹ́ ká ẹ débi ipò náà o ṣùgbọ́n tẹ́ ẹ pa ọmọ ọlọ́mọ tẹ́ ẹ sọ̀kò ìbànújẹ́ sínú ẹbí ẹlẹ́bí ẹ̀yin náà ẹ máa lé ní ẹ̀yìn bá ẹ sàmì dáadáa. wọ́n sọ òkò ìbànújẹ́ sínú ilé sílé àdògán wọ́n sọ òkò ìbànújẹ́ sílé ẹni ẹlẹ́ni káàdìlà làdògán káàdìlà mọ́tò làdògán tà àdògán yìí ṣe tálíkà mílíọ̀nì àlàdògán o ni búrẹ́dì wínà fámìlì wọn mọ́tò ni àdògán tà ìwọ tó ń sọ okò ìbànújẹ́ sínú ilé ọmọ ọlọ́mọ ìwọ náà wàá fẹ́ bí ìrọ̀rùn gbàyè rẹ̀ ó ní bí ìrọ̀rùn lò ó. ọmọ ṣe wàhálà ni ò ní bá a. ṣùgbọ́n tó o bá ṣe tó o sọ̀kò ìbànújẹ́ sínú ìgbésí ayé aláyé gbogbo tó o bá wọ́n tẹ̀ ọ́ lọ́wọ́ o. ẹ sàmì. ìtọ́ ọba sì nílé ọba. ṣé a rí i pé kì í ṣe èpè nìkan lásẹ̀ àṣàdúà àṣepè àṣàdúà àṣepè ọlọ́run náà máa ń ṣàdúà ìsì máa ń ṣépè ọlọ́run tó ní làánà tún láyé alàlìkà àṣìbí náà ọlọ́run ní ewu ẹ tó bá ti ń parọ́ láyé kórí ibú ọmọ ẹjẹ tiẹ̀. ẹ̀gbọ́n ló ń ṣépè torí pé ẹni ọjọ́ ló ń fún yẹn àìdá ló ṣe ìwà tí ọ̀dá lẹ́ni yẹn wù ẹni ọba ti ń parọ́ ìwà tí ọ̀dá ní ibú ọmọ ẹjẹ so tọ́wọ́ náà bá wí bẹ́ẹ̀ bá a ṣe wí wọn a ní láti wọ́n sọ wọ́n sọ ìyàwó àdògán wọ́n sọ di opó ọ̀sán gangan ọmọ ọlọ́mọ. wọ́n sọ ọmọ àdògán wọ́n sọ di ọmọ ọlọ́mọ àwọn náà wá láwọn ò wá ipò àbí tẹ́ ẹ̀ bá lọ́wọ́ nínú ikú àdògán ló kù tẹ́ ẹ bá lọ́wọ́ mẹ́ ipò tẹ́ ẹ wáyé ẹ̀ ṣe wàhálà lásán ni ẹ̀ lè dé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tún wá lu agbára tẹ́ ẹ bá débẹ̀ ẹ ní fara rẹ lò ó. so gbogbo àwa tí a jẹ́ ẹni rẹ ìròyìn òfégè ni o etí àwọn bàbá yẹn sọ wọ́n sọ sápara wọn ni o Ìgbòho ọ̀jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kankan o Ìgbòho ọ̀jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kankan kọ̀dẹ̀ jẹ́ oyè kankan ẹni ọba ní ìdí ọba bẹ́ẹ̀ joyè kọ́ lọ́ọ́ joyè ẹni ọba ẹni tó kú lóyè ẹni ẹ o àwọn tí wọ́n bá ń ṣe ìjíròrò fáwọn fẹ́ fún yàn lóyè ẹ wá yàn nínú fámìlì yín ẹ fún lóyè ẹ má fún Sunday Igboho lóyè ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run bá yọ̀bọ̀ àjogún ẹ̀ fún Sunday Adéyẹmọ.